وسلم تسليما كثيرا مزيدا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أكي يوم يوا كو إفادي أتون ìjòkó أتون مجلس الذكر ìjòkó tí a ti máa rárá wa létí ọ̀rọ̀ olúwa ìjòkó tá a ti máa yẹ ẹ̀mí ẹ̀mí ara wa ìjòkó èyí tí ìwáyé láàyè wáyé markazu hanzola al abẹ́olúwa jalla fi'ula gẹ́gẹ́ bí afáwa tí wọ́n tukọ̀ ètò Abu Mazida wọ́n ṣe ṣàdúrà àpẹẹrẹ dáadáa tí ayé yìí jẹ́ ọlọ́mọdé òdìta abẹ́ olúwa àwa tí a máa ń wá a bá máa ń gbọ́ lóòrèkóòrè náà kọlọ́n jẹ́ kí wọlé yọpọ̀ níbi iṣẹ́ ayé wa. akíra wa pẹ̀lú kíkí Islam èyí tí ó ti ṣíwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ìbánisọ̀rọ̀ wa lẹ́yìn ọ̀dà lórí qaswatu al-qalb ọkàn kan àbáwọn ìṣesí kan pẹ̀lú àwọn èèyàn kan abẹ́dá kan gẹ́gẹ́ bí káwọn èèyàn máa ní à àwọn èèyàn dájú sọmọlọ́mọ ènìyàn dájú ntí wọ́n rí fáàtì ọ̀kan náà ni jòmódù àlàáyé kálíyàn dájú kó lójú àánú tí yorùbá gbà lérò òun náà ní ọkàn líle ọkàn egége kan nínú ara ọmọ anabi adama bá ti ẹran kan ní gẹ́gẹ́ bó jíṣẹ́ ńlá muhammad aleyhi salatu wa salam ó ṣe júwe rẹ̀ fún wa pé inna fil jasadi mudgha bá ti ẹran kan bẹ bá ti ẹran ní peace of mind òun lọ kàn ànábì wa ní bọ́ba fi dáa gbogbo ara yòókù náà ti dáa bọ́ba ìbàjẹ́ gbogbo ara yòókù ti bàjẹ́ bátì èyí wá rí tó bá ṣe pé kì ń tá a máa rí tí bá ṣe pé ọ̀rọ̀ bá di ẹ̀là kọ́rọ̀ sì tó di bẹ́ẹ̀ ó ní tí ó bàdé nínú òye àwọn onímọ̀ ayé olùdámáwò àfẹ́bù àwọn náà la ọkàn ẹ̀ sì lérí ká la ọkàn kò sí bí òye wọn ṣe tó bí ọgbọ́n wọn ṣe tó kọ́ wá ní à ọkàn ẹni yìí ọkàn rẹ̀ le kèfèrí ni ó láyé ọ̀daràn ni ó ọ̀tọ̀ ní táwọn ẹran lábala ọkàn torí pé tá a bá pè nǹkan ní kọ́sùwọ́sù alhọ́lì ọkàn líle nǹkan kan ló bí irú ìròyìn yìí ìfẹ́sí ọ̀rọ̀ ìwà ní jẹ́ kéèyàn mọ̀ wípé à ah, eléyìí ọkàn rẹ̀ le líle ẹ̀mọ́ wà já gbàgbé ní màndórí ṣàrẹ́ì níwòye ti ṣẹ̀ríà torí wípé tabaníká wo ọkàn níwòye àwọn onímọ̀ ìtọ́jú tàbá pe onímọ̀ ìtọ́jú ọ̀kan nínú àwọn àtẹ̀bá pé ẹ wá ṣàlàyé fún wa nípa ọkàn irú ìjòkó yìí lónìí gbogbo wa náà akẹ́kọ̀ọ́ tó pọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ yìí yọ́padà link mọ́ agbára ọlọ́run àmì olúwa ti ń bẹ lára ẹ̀dá ibẹ̀ ni wọ́n ti máa ṣàlàyé pé ẹ̀jẹ̀ tí ọkàn ń pọ̀ lójú nítẹ̀jú kan tí ó fi mí tí ó fi máa jẹ pẹ́ kíkókíkókíkókí in a second ojú seventy lọ sí ọ̀sẹ̀ mi ìyẹn ni pé a second ojú bọ́kànṣe ń lọ ìlọ ìmílọ òkè ìṣiṣẹ́ ọkàn ó yára ju sẹ́kọ́ǹdì lọ iṣẹ́ ń lọ tí ń bọ̀ tí ń mi tí ń bọ̀ yìí kí wá ní àwọn nǹkan tó rò mọ́ nínú àwọn àtìláàkì àwọn wáyà tí ọlọ́run ọba kì í kọjọ́ wáyà àtọ́mọ ènìyàn o àwọn gbogbo tọ́lọ́run ọba tó má bẹ́ẹ̀ kí ọkàn nínú ara ìjẹ́ ọkàn mi ènìyàn tiẹ̀ lè sinmi nígbà kan kò pọ́síbù kọ́dà ọba ìdí pẹ́kí báyìí àti tálkì àmọ́ ọlọ́run bá dé. àwọn irú àwọn tá à ń gbogbo wa á nílẹ̀ báyìí pé ibi tá padà já sí téèyàn bá jẹ́ mú mi ní òdodo òun náà ni pé ọ̀rọ̀ kan ayatun min ayatillah àmì ńláńlá kàmí nínú àmì ọlọ́run bí ṣe ń kọ̀ǹtúrò ara bó ṣe jẹ́ pé ọkàn yìí iṣẹ́ ti ń ṣe lára níbi tó ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ níbi tó ní ṣe pẹ̀lú kéte léyìn òní wọn ni ká sọ tó já yà sí ni wípé kò sí mọ́tẹ́lẹ́ ṣègbìyànjú tó láwọn doctors tó wà ìgbẹ́ ah, ọkàn yìí lé é kẹbẹ̀rí lọ́kàn eléyìí ní tí ó sì mú wọn lá ọkàn nígbà tí àwọn ìnira kan bá dé oyún tọ̀hún bóyá kò lálàáfíà mà wọn ní onídìí ah, sọ́jírì ọkàn rẹ̀ àwọn láti ṣe kinní kan àwọn láti kó kinní kan jáde ẹ̀jẹ̀ kan ò ṣe é lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn sọ́júrì yẹn sì máa ń le òun ni wọ́n ní ọ̀yá gbé àdéhùn bẹ́ẹ̀nà mọ́tì wọ́lhàyà twenty percent ní o thirty percent wá kàdéhùn wọ́n lọ máa ń ká àwọn ìyànjú yìí torí ewu tí ń bẹ níbi ààyè yìí àti iṣẹ́ táwọn fẹ́ ṣe ìgbìyànjú ní gbogbo eléyìí lábala ilmu tib ètò ní ṣe pẹ̀lú mọ ìtọ́jú hẹ́sí pé wọ́n ti kìíní kan ṣùgbọ́n fi mọ̀ngúrì ṣẹ̀rẹ̀ẹ́ ìwòye ṣẹ̀ríà sábà pé nǹkan pé ọkàn le èsì pé bóyá fẹ́ òfin àléèdè wàá rọ̀ ọkàn wọlé wa ló le sẹ́ni kan sọ pé ah, ẹja wọ ọkàn ẹ̀ ẹja tẹ̀sẹ̀ ọkàn rẹ̀ rọ̀ ẹran náà ló wà ń bẹ̀ kò sí egun bẹ́ẹ̀ tí gbà lérò nù náà wà lọ́à ó túmọ̀ sí pé bóòlù àti mú ma ọlọ́kàn líle ètè yéé àwọn ẹni tọ́lọ́wọ́ ọba ṣépèlé ló alukur'ani ni pé fawailun lilqasiyati qulubuhum min dhikrillah àwọn tí ìgbéjìnà ti kẹ ọlọ́run ègbé iná ọmọ bẹ fún wọn àwọn tó kàn wọn lè kó níbi ìrántí ọlọ́run kí ni jọ́kàn líle àwọn wo lọ́rùn ti kọkàn líle ròyìn wọn gẹ́gẹ́ bí àwọn Yahudi ọlọ́run ọba ní summa qasat qulubukum min ba'di dhalik فهي كالحجارة أو أشد قسوة ولو صور وقفتا وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق نعم وإن منها لما يهبط من خشية الله وما òkúta tó le bó ṣe rí kí wá ní àṣepọ̀ tí ń bẹ láàrin líle ọkàn pẹ̀lú líle òkúta ọ̀rọ̀ nǹkan wọn kọ́dà líle òkúta ọ̀nà mẹ́ta ni wọ́n omi ń bẹ tómi ó penetrate omi ń bẹ tí ó rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọkàn líle kí ni jẹ́ bẹ́ẹ̀ bó láti ṣe mọ̀ pé ọlọ́kàn líle làwọn eléyìí bákan náà ó láwọn orí pa sẹ́yìn ó rí ìmọ̀ pé áà. Ah, ọkàn àwọn eléyìí le gbogbo àwọn kan yìí òun náà ni afẹ́wòye sí nínú ṣẹ̀ríà àkọ́kọ́ ẹ̀yìn ẹrú sì ń rí wa tá a bá ń sọ̀rọ̀ ọkàn alkọ́lì ọkàn ní bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ jíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam falkọ́lù wúwa mahalu nadar inda rabbil izzati wal jalal ibẹ̀ lọ́lọ́run ọba fẹ́ wò ibẹ̀ lọ́lọ́run ọba ń wò ẹ̀rọ bó ṣe rìn lẹ̀ náà rò jíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam anabi ni inna Allaha la yanzuru ila ajsamikum wala ila suwarikum walakin yanzuru ila qulubikum wa a'malikum gbogbo kírakí tọ́mọ ènìyàn kìí ṣe bó ṣe ga bó ṣe kúrú bó ṣe nípò bó ṣe níyì bó ṣe láwọ̀ bó ṣe lára bí ò ṣe ní gbogbo ọlọ́run ṣètò anábìíní ṣètò ìtọ́lọ̀ wọn bá fẹ́ wò nù kì í ṣàwòrán kì í ṣe bọ́dì bá fẹ́ wo kí ló wà nínú ọkàn yín àti iṣẹ́ tẹ̀ ń ṣe níta ìpìlẹ̀ lọ́kàn ọkàn yìí náà ni yóò ran iṣẹ́ ẹ̀ta lọ́wọ́ iṣẹ́ ẹ̀ta ò gbọ́dọ̀ tako iṣẹ́ ọkàn ọkàn àfi àwọn hudúdù kan àwọn àyàfi kan